وعلى آله وأصحابه أجمعين وبعد يا عباد الله إننا نعيش أواخر رمضان المبارك ونسأل الله عز وجل أن يتقبل منا هذا الصيام وأن يتقبل منا هذا القيام وأن يرضى عنا وعن المسلمين جميعا يا عباد الله إن ربكم عز وجل قد شرع عبادات في آخر هذا الشهر المبارك من هذه العبادات عبادتان عظيمتان جليلتان هما أداء زكاة الفطر والثاني هو أداء صلاة العيد قال الله عز وجل قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وقد روى الإمام أبو داود بإسناد حسن من حديث عبد الله بن مسعود رضي الله عن عبد الله بن عباس رضي الله عنهما قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وطعمة وطعمة للمساكين فمن أداها قبل الصلاة فهي زكاة مقبولة ومن أداها ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقات فهذا فهاتان العبادتان لكل منهما أحكامها وقضاياها وكل منهما لها مبا له مبا لها مباحثها ولها فصولها وأبوابها ونسأل الله عز وجل أن يعيننا على أداء هاتين العبادتين حق الأداء إنه سميع مجيب الدعوات الحمد لله ni fún أبا ọba صلاة فانبي fún anabi wa muhammad bákan náà asi asalamu fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yin ẹrú sin Ọlọ́run ọba lákòókò tí a wà yìí ó yẹ ká máa kún fún ọpẹ́ fún Ọlọ́run ọba wa ni nínú ọkàn wa àti nínú ara wa àti níbi dúkìá wa wípé Ọlọ́run ọba ṣe wá nìkan nínú àwọn tí ó rí ìbẹ̀rẹ̀ oṣù yìí oṣù àlùbáríkà yìí ọdẹ tún káwà kọkàn nínú àwọn tí ó tún máa rí òpin ẹ̀ náà lọ díẹ̀ tó kù yìí náà ọlọ́run ọba kó ṣe ní ọrùn fẹ́ni kọ̀ọ̀kan wa gbogbo àwọn nǹkan tá a ti ṣe ní nǹkan tó yọ ọlọ́run ọba nínú láti bẹ̀rẹ̀ oṣù náà díẹ̀ tó kù yìí má sì wálẹ̀ tí ó fọwọ́ ara wa baṣẹ́ náà jẹ́ ọlọ́run ọba àwọn àṣìṣe tá a ṣe láti bẹ̀rẹ̀ àwẹ̀ tó fi dàkókò yìí díẹ̀ tó kù yìí bá wa fi dí àwọn àṣìṣe wa ọlọ́run ọba wọ́n lọ́ba tó láàánú jù gbogbo aláàánú lọ wọlọba tó máa ń ṣe kẹ́yìn ju gbogbo ẹni tí máa ń kẹ́yìn nìyàn lọ àánú rẹ àti ìkẹ́ rẹ ọwọ́ rẹ ní kó fi mú wa ọlọ́run ọba náà ẹ lọ mọ̀ wípé inú oṣù Ramadan yìí ó kún kẹ́kẹ́kẹ́ fún onírànran àwọn ìjọsìn Ramadan ó gbé ọmọ ìjọsìn pọ̀n tó pọ̀ nínú àwọn ìjọsìn yìí tó gbé pọ̀n tá a ti bẹ̀rẹ̀ láti gbà táàwẹ̀ ti bẹ̀rẹ̀ òun náà ni táàwẹ̀ fi ń jáwẹ̀ náà ni àwẹ̀ gbígbà ìjọsìn nù wọ́n ń pè lóṣù ìbùkún torí pé ìjọsìn pọ̀ nínú ẹ̀ ni ìyẹ́ ó jẹ́ ká máa mọ̀ pé gbogbo ẹni tó bá ní ìjọsìn lára púpọ̀ ẹni ìbùkún ni gbogbo ààyè tí wọ́n bá ti ń sì ìjọsìn púpọ̀ ààyè ìbùkún ni kódà kọjá sí pé ààyè náà kódà kọjá sí pé rú ààyè bẹ́ẹ̀ kìí sáàyè tí ọ̀ṣọ́ wà níbẹ̀ kódà kò jẹ́ sí pé abẹ́ igi kan ni tíjọsìn bá wà ń bẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà pé irú bẹ́ẹ̀ ni torí oṣù Ramadan kò sí nǹkan kan tó gbé bùkún fún tó gbé yìí fún ju pé ìjọsìn ọwọ nínú ẹ̀ lónìí ọ̀ràn nínú àwọn tí ààwẹ̀ gbé pọ̀n wá òun náà ni ààwẹ̀ gbígbà fún rẹ̀ tí Ramadan gbé pọ̀n wá òun náà ni ààwẹ̀ gan fún rẹ̀ bákan nínú àwọn nínú àwọn ìjọsìn tó gbé wá òun náà ni sàárì jíjẹ kódà nínú àwọn ìjọsìn tó gbé wá òun náà ni ká máa yọ zakat nínú àwọn ìjọsìn tó gbé wá òun náà ni ká máa tọrẹ nínú àwọn ìjọsìn tó gbé wá òun náà ni ká máa ka alukoranul karim ẹ̀wà nínú àwọn ìjọsìn mìíràn tó tún gbé wá tó jẹ́ sí pé lọ́wọ́ parí lọ́wà òun náà ni itikaf èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí tá a ti wà nínú ẹ̀ a sì bẹ lọ́wọ́ ọba gbogbo bá a sì bẹ ọlọ́wọ́ ọba tó kọ́gbàjú bẹ́ẹ̀ lọ́fẹ́ nìkọ̀ọ̀kan wa kọ́mọ sí ní wàhálà lásán fún wa kọ́mọ dàlù wà láyà ẹ̀nà nínú àwọn ìjọsìn tí Ramadan gbé wá òun náà ni àtìkáf èyí táwọn wà ń bẹ̀ yìí táwọn èèyàn ẹrúsìn Ọlọ́run ọba wà ń bẹ̀ yìí bákan náà nínú àwọn ìjọsìn tí Ramadan gbé wá òun náà lè tó tún ti ń kàn wá kúkúkú báyìí òun náà ni zakatul fitr òun náà ni zakatul fitr bákan náà nínú àwọn ìjọsìn tí Ramadan gbé wá òun náà ni sọlátul eid ìrun ọdún ìtúnu ààwẹ̀ ẹ̀yin mùsùlùmí ẹ lọ ọmọ yìí pé ńgbà tí Ramadan bá tún lọ tán ó tún gbé ọmọ míì pọ̀n wá òun náà ní sítú Shawwal eléyìí ó jẹ́ a máa ma ìbùkún àti ọlá tí Ọlọ́run bá fóṣù náà bóṣù bá ti lọ ó ti lọ́ntì ẹni ẹ̀ ṣùgbọ́n ti Ramadan kọ́ o tó bá lọ tán báyìí ó tún ku àfẹ́sí ẹ̀ àfẹ́sí ẹ̀ ní sítú Shawwal ààwẹ̀ ọjọ́ mẹ́fà tá a máa ń gbà nínú oṣù kẹwàá ọ̀rọ̀ ń bọ̀ wá bẹ̀ lẹ́yìn ilẹ̀ mùsùlùmá lọ́kùnrin àti lóbìnrin lọ́mọ wípé ìjọsìn zakatul fitri yìí tá à ń pa àwọn yorùbá wa máa ń pè ní jaka yẹn ni pé zaka tó jẹ́ sí pé tẹrú tọ́mọ iná ni máa ń yọ tẹrú tọ́mọ ni máa ń yọ ó lágbára ju zakatul owó lọ zakatul owó orígun islam ní lóòótọ́ ṣùgbọ́n ṣe fún gbogbo wa fẹ́ni tó bá lágbára ni àwọn tí sì ń yọ zakat láyé wọ́n kéré púpọ̀ wọn ọ̀wọ́ ten percent àwa tá ń gbáyé wọn náà wà àdúgbò tó wa ẹni tí ń yọ zakat tó wú rẹ̀ tí zakat wọ bẹ̀ pàápàá jùlọ wọ́n bá gbogbo olùdún látó kéde rẹ̀ láàrin àwa mùsùlùmí kẹ́ẹ̀tórí tí ẹni tí zakat wọnú owó ẹ̀ ẹ̀ ti rí bíi three hundred five hundred èèyàn tó jẹ́ sí pé miskin ọlọ́run ọba ni ẹrú sin ọlọ́run ọba tí ò ní nǹkan kan ni ṣùgbọ́n zakatul fitr jákà tẹrù tọ́ ọmọ náà ni wọ́n yọ anabi wa alayhi salatu wa salam kó tó di pa lọ sọ́bí ọ̀rọ̀ anabi ọlọ́run ọba wa subhanahu wa ta'ala ó pa ìjọsìn méjèèjì papọ̀ sínú ọ̀rọ̀ tó gbé kalẹ̀ pé qad aflaha man tazakka wa dhakara isma rabbihi fasalla àyà tí ó pọ́pùlà ni ọlọ́run ọba ní qad aflaha ẹni tá a máa kó jèrè lẹ́ni tó bá ṣe nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí ń bọ̀ wọ̀n wọ̀nyí ààwẹ̀ náà sì ni má gbé nǹkan mẹ́ta náà wá ìyẹn fi yé wa yí pé ẹni tí ó soríire mẹ́tẹ̀ẹ̀ta yìí àkọ́kọ́ ń tó gbọ́dọ̀ kọ́kọ́ wà lára rẹ̀ ni pé ó gbọ́dọ̀ jẹ́ aláàwẹ̀ Ramadan ó gbọ́dọ̀ jẹ́ ti ń gbà àwẹ̀ náà orí iṣẹ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí í máa ń sọ ìyẹn dolóríire ọlọ́run ọba ní kọ́t dájú sáká kọ́t kò sí tàbí ṣùgbọ́n mẹ́ kọ́t kò sẹ́nìkan tó lè yẹ ẹ́ mọ́ afla ẹni tí mo fẹ́ sọ̀rọ̀ wọn yìí wọ́n ti dolóríire ènìyàn ó ti dáa fún wọn láyé ó dẹ̀ ti dáa fún wọn tí wọ́n bá kú láyé tán àwọn àwọwá ni àwọn náà mọ́ntazaka ẹni tó bá yọ jáka sílẹ̀ ni wọ́n wá ń fojú kékeré wò tí wọ́n ní tó bá ti yọ jáka tí ẹ ti dá afláhà ìtumọ̀ afláhà ni pé o ti jèrè tá a bá fẹ́ túmọ̀ ara yẹn délẹ̀ dáadáa nínú tafsir a máa sọ fún ọ yí pé ń sọ́ọ̀tì lẹ́nu iṣẹ́ rẹ bóyá ń ta nǹkan ni tó máa ń sọ́ọ̀tì gbogbo gbà má yọ jáka torí pé bá sọ pé qad afláhà mọ́ntazaka ẹnikẹ́ni tó bá yọ jáka rẹ̀ ó ti jèrè ó sì ń wérè káàkiri náà ìwọ tó ń gbowó oṣù náà tí ò tó ọ́nà kò sí èrè ń bẹ́ẹ̀ ni tèrè ọlọ́run ọba bá wọ ọbẹ̀ yóò tó ọ́nà yọ jáka rẹ̀ kọ́dà afúláhà mọ́ntazaka kò mú òkun ọ̀rọ̀ tálíkọ̀ wà máa ń gbé wá nìyẹn lẹ́yìn ìgbà tó bá gbàgbọ́ yé tàlíkìyàmọ̀ tún gbàgbọ́ yé tayé náà mẹ́ sọ́mi ènìyàn ọ̀pọ̀lọpọ̀ wa ń ta àríláyé ńlá sábà máa ń gbàgbọ́ púpọ̀ èyí tá a rí láyé àmọ́ doubt tàbí ká tiẹ̀ máa gbà á gbọ́ ṣùgbọ́n àní ṣiṣẹ́ rẹ̀ eh, ọjọ́ òun náà àní tó o bá fẹ́ jèrè ayé lẹ́nu iṣẹ́ rẹ lẹ́nu òwò rẹ tó bá fẹ́ jèrè ọmọ rẹ ọmọ náà fẹ́ jèrè bàbá rẹ ọkọ fẹ́ jèrè ìyàwó ẹ̀ ìyàwó fẹ́ jèrè ọkọ rẹ̀ níta ayé nìyẹn o tó bá tó máa fẹ́ jèrè tọ̀hún náà zaki máa yọ zakatul fitr bọ́ọ̀ bá ṣe yọ dáa tó bẹ́ẹ̀ ni rere ó ṣe pọ̀ tó ẹlòmíì oúnjẹ tó dáa ní máa ń jẹnu lé ẹ tí jákà bá dé oúnjẹ tí ọ̀dà náà fi ọjà kan ẹ bó ti fẹ́ kéré rí orí náà nìyẹn irú oúnjẹ tó jẹ tọ́ọ̀mà pọ́ ń jẹ náà ló fi ọjà kà fáwọn yẹn àkókò yìí ní mẹ́síkìnì aláìní ni ó fi gbádùn ẹ̀ tó bá yẹ pé oúnjẹ tí ọ̀dà lọ bá yọ fún tí ọ̀dà lọ náà ń jẹ náà ń jẹun ní ọjọ́ kú láyé náà tí ọba jẹun ni yóò ti kú dànù ó náà ń jẹ nǹkan kan ni ṣùgbọ́n wọ́n fẹ́ kó náà jẹrú ti ẹ̀yìn tẹ́ ẹ rí ṣe tẹ́ ẹ bá jẹ lákòókò ọdún kó lè bá a mọ̀ pé yẹ́sì ọdún ṣe kíni ọdún dùn ṣùgbọ́n gaari lọ yọ fún gaari náà ni mu tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kọ́dún tó dé tí o tún ní kó tún mu gaari ní ọdún ni ọ̀ wéré tọ́pọ̀ nìyẹn ọlọ́run ọba sọ pé kọ́dẹ̀ aflaha man tazakka abọ́lọ̀ máa ń gbàgbọ́ yí dáadáa kìí pa máa mú àyà lérè fi lásán bí kò sí ntí ọ ugcu ni ọmọ wa káàkiri ugcu ní sẹ̀rí à pé ọwọ́ ọlọ́run ti gbà á wípé ọlọ́run ọ̀pọ̀ wọn ọ̀gbà ok ọlọ́run ọ̀pọ̀ wọn ọ̀gbà náà tó bá ń lọ jẹ tó bá mu gààrí láàárọ̀ tó mu gààrí lọ́sàn tó mu gààrí lálẹ́ kò sí wàhálà fún wọn náà wọn náà máa mú ó yẹ káàrò dáadáa torí pé purpose èròǹgbà emma ní objective tí sẹ̀rí àgbé wá tí wọ́n fẹ́ ní ká yọ jáka wọ́n fẹ́ ká múnú aláìní dùn ni ṣùgbọ́n tó bá yẹ pé ní tí ń jẹ náà lọ́ba gbé fún ìdùnnú wo ló mú wa àfẹ́kọ́ mọ̀ yàtọ̀ wípé yes ọdún ṣe kínni ọdún dùn náà ọlọ́run bá sọ pé kọ́dé aflaha man tazakka ẹnikẹ́ni tó bá yọ jáka ó ti ṣe dáadáa ó ti jèrè o ọlọ́run wá ní iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì ó ní wa zakara isma rabbihi wa zakara isma rabbihi fasalla ìjọsìn ẹlẹ́ẹ̀kejì nìyẹn ìjọsìn ẹlẹ́ẹ̀kejì nìyẹn òun náà ni ká máa ṣe takbir láti alẹ́ ọdún kọlá láti mọ́ gírípì tá a bá fi kọlá a ṣe allahu akbar allahu akbar bóyá ọ̀rọ̀ kan bẹ̀ náà nípa sọ̀látù Eid a máa ṣe tẹkbír iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì yẹn ẹ̀rí ìyẹn nígbà tó bá ṣe tẹkbír yẹn dáadáa ó tún ti jèrè tó bá yọ jákà lásán tó gbẹ́nu tì tó ṣe tẹkbír lásìkò tẹ́kọ́ máa ṣe tẹkbír yẹn èrè rẹ ní dínkù yẹn o a ṣe tẹkbír Allahu Akbar bọ́ọ̀bá mọ yìí tí a máa wí tó tún lọ́mọ lẹ́gbẹ̀ẹ́ yẹn tó tún ní wàlíláì alhamdulillah yẹn sáàmà wí allahu akbar allahu akbar allahu akbar kabira ó ti ẹ̀wà yìí ganu rìwáyà mi pé allahu akbar kabira allahu akbar kabira máa wí lásán tọ́ ọba ti wí wọn náà ti lẹ́tọ̀ sí ọlọ́run ó di méjì ẹlẹ́ẹ̀kẹta òun wà irun ọlọ́run ni wa dhakara isma rabbihi fasalla ń bọ̀dọ̀jọ́ ọdún ó náà tó kọrí sí eid ṣùgbọ́n gbà tó lọ kírun rẹ̀ bọ́ bá ṣe kírun rẹ̀ sí náà lèlè ló ṣe dáa tó tó bá pé irun bídíà ló kí ìwọlọ́mà ó sì mọ̀ pọ́nlọ́hùn nígbà bídíà ó wéré ń tiẹ̀ nìyẹn kírun súnà kírun ṣẹ̀ríà kí bánabi ṣe kí sallallahu alaihi wasallam tó bá ti kí bẹ́ẹ̀ ọ lẹ́tọ̀ sírí ọlọ́run ọba ó gbé ọ̀rọ̀ rẹ̀ kalẹ̀ nínú àyà yìí tó fi ń fi rinlẹ̀ fún wa yí pé ìjọsìn mẹ́ta míì tó wà nínú ààwẹ̀ yìí níparí ẹ̀yìn tá a gbọ́dọ̀ ṣe òun náà ni jákà yíyọ zakatul fitr ẹlẹ́ẹ̀kejì òun náà ni takbirat kama sí allahu akbar lọ́dún kọlá ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ká lọ kírun ní eid níbi tá a ti máa ń kírun ọdún anabi wa muhammad sallallahu alayhi wọn wá fẹ́ sàlàyé kí ló fàtà àfihàn jákà fún wa ẹ̀sìn mi ń bẹ tí ò nídìí o tí ẹ bá ní wọ́n ń ṣe nǹkan kan lẹ́gbẹ̀ẹ́ kí ló fà àwọn ológun wọn a máa so màrìwò mara lẹ́gbẹ̀ẹ́ kí ló fàtà àfihàn so màrìwò mara wọ́n pé ọ̀gá àwọn ìmọ̀ ń so mara ok ọ̀gá yín gbà tí ń so mara kí láǹfààní tó mú mẹ́ kò lè mà àṣà bọ́kàn jẹ́ ọ̀ṣọ́ ọ̀gá àwọn tí sògùn iná làwọn náà fi ń so màrìwò mara kò sí nǹkan kan nínú ẹ̀sìn Islam tó wá tí ò lérò ń gbà tọ́lọ́ wọn bá gbà lérò pẹ̀lú ẹ̀ á mọ díẹ̀ ń bẹ̀ ìyókù tó ń dọ̀rùn ká tó máa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn á lè máa gbogbo hikma ọlọ́run ọba torí pé díẹ̀ ló fún wa mẹ́ àlèmọ̀ gbogbo hikma tọ́lọ́run fi rán ànábì sallallahu alaihi wasallam tó fi máa wọ̀n òfin wa máa nàbí sọ díẹ̀ fún wa ń bí eléyìí kí ni àǹfààní tí ń bẹ lára jákà yíyọ nínú hadith tí abdullahi ibn abbas gbà wá ó ní ànábì wa sallallahu alaihi wasallam wọ́n ṣe jákà wọ́n sì lọ́ràn yàn fún gbogbo wa pé ká yọ farada rasulullah sallallahu alaihi wasallam zakat al-fitr wọ́n ṣe jákà yíyọ lọ́ràn fún gbogbo wa àtẹrú àtọmọ àtàgbà àtọmọdé gbogbo aláyọ̀ jáka ẹ̀ wọ́n sì sòsì òdiwọ̀n tá ayọ̀ fún wa kò dẹ̀ sí nira ń bẹ́ ìtí ẹni ayọ̀ kò ní wá lára naam wọ́n wá ń sọ àlàyé pé kí láǹfààní tó wà ń bẹ̀ anábì ní tuhuratan lis-sa'im tuhuratan lis-sa'im oníjáka ẹ̀yìn tó bá yọ iṣẹ́ mi tó wà tí tún ṣe lẹ́yìn ìgbà tó bá ṣe tó bá jèrè tán sànpá sọ ẹ̀ńtáyà gbé wá ayé alukọ́ránì gbé wá ni pé á jèrè tábà ti yọjá ká á jèrè tábà ti sẹ Allahu Akbar á jèrè tábà ti lọ kí ìrun ọdún ṣùgbọ́n hadisi tún gbé àwọn àǹfààní míì tó wà lára jákà wà fún wa nísìnyí gẹ́gẹ́ bí ààwẹ̀ sítúṣàwárì náà yóò gbé àǹfààní tó wà níbi tiẹ̀ náà wà fún wa àǹfààní tó wà níbi jákà tánàbí tó mú wá fún wa yìí lẹ́yìn bàtà bá ti jèrè tán sallallahu alaihi wasallam ni pé tá a bá yọ jákà yìí yọ máa fọ̀ wá mọ́ àwọn òní ọ̀ máa fọ̀ mọ́ àwa aláwẹ̀ ibi táwọn àfáà kan ti mú ìdájọ́ wáyé pé jákè yìí sọ̀rọ̀ yàn fún ẹni tí ó gba ààwẹ̀ bẹ́ẹ̀ sì ni kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ lè sọ ìmì tí wọ́n wí ń bẹ̀ pé lè àgàlàbíyà pé majority wa táyọ̀ jákà aláwẹ̀ ni wa ní tí a fi gbé wá nìyẹn náà aláwẹ̀ yọ́ ma jákà yọ́ ma fọ̀wá mọ́ ẹ wàá máa bíra wa léèrè pé ń bo lẹ̀sẹ̀ wà à ń gbà rẹ̀ à ń gbà rẹ̀ láti fọ́ra wa má tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kíní kan tó wá fọ́ wa má níbi ààwẹ̀ wa ó yẹ kó máa gbára tọ́lọ̀ ń fún jákà ń bẹ̀ ààwẹ̀ ló mú jákà wá jákà wá ń ṣiṣẹ́ fún ààwẹ̀ báyìí torí bí yọ́ máa faláàwẹ̀ mọ́ níbi tó kù sí níbi kíní níbi ààwẹ̀ rẹ̀ èsì pé yọ́ fọ́ ọmọ níbi ẹ̀ṣẹ̀ mìíràn o yọ́ máa fọ́ ọmọ ààwẹ̀ rẹ̀ tuhuratan lis-sawm wọ́n wá sọ tí ọ máa fọ wà máa ń bẹ̀ gan fún wa nínú hadith náà minal laghwi níbi àwọn ìsọkúsọ tá a ti fẹnu wa sọ lásìkò tá n gbà wẹ̀ lọ́wọ́ àsàláwẹ̀ tí o bá ti ṣe subhanallah tí ọ̀ràn tí ọlọ́run ó yẹ kó padlọ́ọ̀kì ẹnu ẹni tí o bá ti lè rántí ọlọ́run àwọn àsọkúsọ tá a ti fẹnu wa sọ nígbà tá n gbà wẹ̀ lọ́wọ́ yìí alákòóbá ni àkóbá àdábá ló kọ jẹ́ ọlọ́mọ àárí gbogbo àwọn sọkúsọ tá a fẹ́ ni wọ́n wá sọ yìí alákòóbá lọ jẹ́ fún àwẹ̀ ṣùgbọ́n tó bá yọ jáka yọ gba agbára lọ́wọ́ alákòóbá yẹn pé káì ó lè bá wẹ aláwẹ̀ jì ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tá a tún ti ṣe wà rọ́fàt àwọn àwà ìbàjẹ́ tá a ti hù lásìkò tá à ń gbá àwẹ̀ lọ́wọ́ àsálàwẹ̀ kò yẹ kó tiẹ̀ hù àbàjẹ́ kan tó fi jẹ́ pọ́ wà nínú hadith míì tánàbì gbé wa sallallahu alaihi wasallam ìpìtẹ́nìkan bá bú aláwẹ̀ pé kò ní dáa fún ẹ̀ anábì ní sallallahu alayhi wa sallam yá sọ pé inni sọ̀rọ̀ sọ fún pé gentleman lèmi o àbí gentlewoman lèmi o èmi ṣe anábì ní kọ́ sọ fún pé inni sọ̀rọ̀ aláwẹ̀ ni mi tí kì bá ṣe pé mò ń gbàwẹ̀ lọ́wọ́ mo máa ń sà tí kì bá ṣe pé mò ń gbàwẹ̀ lọ́wọ́ mo máa ń tó kí n ṣe fún ọ tẹ́nìkan bá kàn ọ́ ní kò nígbà tó ń gbàwẹ̀ lọ́wọ́ má kàn tiẹ̀ padà o anábì lọ́kọ̀ wa o ìgbà tí wọ́n ti ní wọ́n á pé kó tún tẹ́rí sí o tòlẹ́ lómi ó pe kàn sí má kàn sí o ó gbé kó ń bẹ̀ ọ wà kó lọ́dọ̀ ẹ̀ ọ̀dá ni ọ̀dá mi lóhùn ọ̀hún ṣé ti ẹ́ ní ìnìyàn sọ̀rọ̀ mọ̀ ń gbàwẹ̀ àwọn nǹkan sì kún àárín ọ̀rọ̀ dáná bí gbé wá yẹn tó jẹ́ àwọn ìmọ̀ ìjìnlẹ̀ ẹjẹ́ àfihàn yẹn sáàrin yẹn àwẹ̀ yọ́ máa fọ̀ wá mọ́ àǹfààní àkọ́kọ́ nìyẹn níbi àwọn ẹ̀ṣẹ̀ wa tá a dá nígbà tá à ń gbà rẹ̀ lọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ àǹfààní tó wà lára jákà yìí àbí ẹ̀nà jákà ó máa fọwọ́ má níbi ẹ̀ṣẹ̀ wa tá a dá nígbà tá à ń gbà rẹ̀ lọ́wọ́ bákan náà jákà ó tó máa jẹ́ tu'matan lil masakin yóò máa jẹ́ oúnjẹ fáwọn aláìní yóò máa jẹ́ oúnjẹ fún àwọn aláìní àwọn aláìní yóò máa ṣàǹfààní lára nǹkan wọ́n fi sóúnjẹ ànábì pè sallallahu alayhi wa sallam náà ọwá ń dá ọwá ń sọdájọ́ lọ pé famani adáha ẹnikẹ́ni tó bá yọ jáka rẹ̀ bí tá ti máa àkókò tá a máa yọ jáka ni kọbílà sọlá tó bá yọ jáka bí ká tó kírun ìrọ̀dún ẹni pé láti magrib ní ọdún ti wọlé tó bá ti pè ní magrib ọdún kọ̀ọ̀lá báyìí ti mọ̀ pé alhamdulillah kẹ́ máa sọ pé báríkà risala kullu taqabbalallahu minna wa minkum akú ọdún ọlọ́run ó gbà lẹ́sìn fún wa láti máa kíra wa láti gba láti máa yọ̀ láti gba láti máa fi ìdùnnú hàn síra wa láti gba nínú ilé wa gbọ́dọ̀ yí padà láti gba ní ṣe sí wa pẹ̀lú àwọn òbí wa àtàwọn ọmọ wa gbọ́dọ̀ ti máa yí padà látàkókò yẹn láti máa yọ jákàá wa lọ títí tí ìrun fi tó táàfi máa lọ sí Eid ìyẹn làkókò tó dáa jù tánàbí mú wa sallallahu alayhi wa sallam ẹni tí a sì rí pé àǹfààní wà ń bẹ lọ́nà méjì àǹfààní wà ń bẹ fún àwọn aláìní gangan wípé ọkàn wọn ti balẹ̀ kan tó lọ ìdì pé tá a bá ti ìdìde ń tá a jẹ́ sí kínni ó ti wà ń lẹ̀ àǹfààní kejì fẹ́ ń tọ́ yọ tẹ̀ǹtì ọ̀yọ́ bá jẹ́ tọ́ba ti lè kírun ayid kó tó di pọ́ yọ kò ní bẹ́nẹ́fìtì àǹfààní tá a fẹ́ kọ́ bẹ́nẹ́fìtì yẹn máa torí pé náà ni yóò ṣe àfọ̀mọ́ àwọn àléébù tó wà níbi ààwẹ̀ rẹ̀ ló fi jẹ́ pé ọ gbọ́dọ̀ yọ àǹfààní tó wà ń bẹ̀ fẹ́ tó ń yọ nìyẹn gẹ́gẹ́ bó ti wà fẹ́ tí à ń yọ fún. Ànábì ní wa tó wà mọ́tán lil masakin ọjọ́ oúnjẹ fún àwọn aláìní ọ̀rọ̀ yìí fi yé wa pé ní táà fi yọ jákà ọ gbọ́dọ̀ jẹ́ oúnjẹ èsì pé a kàn ẹlòmíà ó ya sọ pé ok ẹjẹ afasọyọ náà no wà ìfasọyọ ọjọ kan ẹlòmíì bàtà ló wọn fi yọ a ò fi bàtà yọ oúnjẹ ni àwọn Yorùbá náà ni tó ń jẹ bá kú nínú ìṣẹ́ ìṣẹ́ kínní ìṣẹ́ bùsì fífò oúnjẹ yọ yìí ó fi yọ pé tálíkà là yọ fún ẹni tó bá gbóúnjẹ fún tó bá ní àwọn ọmọ onídìí kì í ṣe tálíkà o ìyẹn ni ó fi yọ ayé pé àìfowó yọ jákà ànábì òfowó yọ sallallahu alaihi tá a bá ń fowó yọ kò sí tálíkà mọ́ wọn ò ní jẹ́ ọgbádùn òbí ọyá mo fẹ́ yọ jáka ẹ wá máa wá jáka owó lẹ́ẹ̀mọ́ gbà ẹ̀dá béèyàn bá kọ́lé tó ṣe mo máa ní ẹ gbowó sí òní gbowó ni yóò gbà mo máa ní kọ́ gbó oúnjẹ yóò gbà ah, ah ah i have mo ní torí pé tálíkà ní tẹ́wọ́ gbowó làwọn olóṣèlú fi máa fi máa rọ àwọn tálíkà yẹn ẹ oúnjẹ ni tálíkà tẹ́ bá lẹ́ oúnjẹ ń bìkan wọ́n bò ní àwọn tó bá ti bò ó yẹn lọ́mọ pé tálíkà ni kódà bọ́ sàgbàlagbà onídìíkọ̀ ẹ̀sẹ̀ máa béèrè pé ọlọ́kànjúà kì í sọ́kànjúà o ẹ bá ti ń pín oúnjẹ tó wá láwọn èèyàn tó wá bẹ̀ àwọn tó wá bẹ̀ yẹn mọ̀ pé tálíkà ni wọ́n mọ̀ tí wọ́n bá ń pín owó àtolówó àti tálíkà kódà àwọn oníjẹ́ tálíkà ò rí gbà àwọn olówó ni ọgbà gbogbo ẹ̀ ìdí nìyẹn láti máa mọ̀ pé àfikà padà sínú súnà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọmọ akẹ́kọ̀ọ́ mbẹ́ arábìnrin oúnjẹ ni ẹ fi yọ owó ti ń bẹ nǹkan mi ń bẹ wọn òfin nǹkan mi yọ àfóúnjẹ yẹn ni pé tálíkà láàmà yọ jákàf bó láti wá yọ kí n dédé ń dá àmà yọ anábì alẹ́ sọlá àti wàsálà wọ́n sòpin yẹn wọ́n sòpin wọn fún wa búwa náà láàmà múdù ni àwọn náà máa múdù mẹ́rin àbí ó sì dédé ẹ̀kúnwọ́ wa ẹ̀kúnwọ́ wa kan sì dédé múdù kan mọ́ wà fọmọ kékeré yọ àfihàn tó ní ká ṣẹ̀ṣẹ̀ máa wò yí pé yes n bá tún fọwọ́ yọ tán màá tún fi mú dùn yọ ọ̀hún sáfin tó ẹ̀sìn nìyẹn àfẹ́ bẹ́ẹ̀ nínú ẹ̀sìn Islam àfàfin tó tọba sáfin tó ṣètọ́nù ó mú ọ padà nínú ẹ̀sìn náà ọ̀pọ̀lọpọ̀ àwọn foundation wà tánà bí rí ìmọ́lẹ̀ fún wa nínú ẹ̀sìn Islam pé ọ̀bọ̀lọ̀ sáfin tó nípa ẹ̀sìn rẹ̀ sáṣe gẹ́gẹ́ bí wọ́n ṣe ní o ṣe bọ́bá kù bí kan ọlọ́run àbíọ́ ṣé wọ́n sáṣe bí wọ́n ṣe ní o ṣe èwo nínú alẹ́ ìsọpọ̀ òun rírun kí èwo nínú alẹ́ ìsọpọ̀ gbogbo ohun tí mo kí lágbàá kò sí ìtàlù àlá mi járí kò sí ìtìmí ọ̀sàlù àlá fún ta ló tó bẹ̀ tí ó sọ ṣùgbọ́n gbà tó ọba ti mọ̀ mọ wulẹ̀ tó wá máa ronú kọ́ máa dààmú mẹ́mórì rẹ pé jẹ́ntì ẹ̀ tí ń kì wò náà pé irun wo mo kí náà ah, mọ wulẹ̀ sáfẹ́ tó mà sí wọ́n sábà pé ọ̀nsàlù àlá kírun ni ìtọ́ bá ṣẹlẹ̀ nígbà tó ọmọ ni ọlọ́run á bí ọ lèrè rẹ àfi tó ọba rántí lókù tó ọba rántí láyò dààmú ara rẹ fún náà ọlọ́ sí padà ń báyìí a máa yọjá ká wa pẹ̀lú múdù bá àbá máa múdù ká sì máa múdù lọ́dà tọ́ ọ bá ti mẹ̀kún ọwọ́ rẹ sáàmù kíkan nínú ilé mo ti sọ fún wa yìí ó ní ìdíkọ́ ẹ̀sẹ̀ máa ń wọ́n mọ́ká ìgbẹ́ bá ń múdùbọ̀ ẹ lọ kánú kí ló ń dààmú ara rẹ̀ sànàbí ni ẹ ra ìran abọ́ kan ní máa yọ jáka ni sallallahu alaihi wasallam ẹ̀sìn Islam international nínà kì í sọ̀rọ̀ pé táàbà tí ì rí nǹkan ẹlòmíì yóò pé alájà kan ní ọlọ́ fún amúdù ẹni tí ò tí ì lọ́ mọ́ká ò gbọ́dọ̀ múdù ńlẹ̀ ó ti fẹ́ dà bẹ́ẹ̀ nísì kì í dẹ̀ ṣe bẹ́ẹ̀ o ìwọ gangan fúnra ara rẹ tó bá délé ní ìsìnmọ́ wulẹ̀ wọn sọ pé àfa ẹ̀ bá fi mú dùnà ṣẹ́ mọ́ dààmú lè mọ́mù mọ́ wọ́n sì dààmú àfa àdúgbò mọ́ ìwọ náà bọ́ lé bu gaari aburú ráìsì sílẹ̀ tó wọ́n jẹ́ sí pé wà ní tàbí nǹkan tá a fi ń yọ ni tọ́ ọmọ pọ̀ agbára rẹ ká tọwọ́ bọ̀ tí ì bá ti sọ ọmọ kékeré fọwọ́ méjèèjì bó báyìí kọ́ ọ wá mú bóyá ike kan lọ́dọ̀ rẹ kọ́ ọ dà á sí tọ́ bá ti ṣe déédéé ẹ̀kún ẹ̀ fojú gírèdì ẹ̀ pé déédéé rẹ̀ ni bẹ́ẹ̀ nìkan bá yóò fẹ́ yọ kínní tó dọ́bà ẹ̀kọ́ ọmọ kékeré ni tí ọwọ́ rẹ̀ kì í sọ́wọ́ àgbàlagbà fún ní kéèyàn pé lọ́ọ́ fi lọ́ọ́ fi yọ ìwọ náà ti ní múdùn lé nìyẹn ìsinmi bàbá tó ra onídẹ onírin tí wọ́n kó wáyé láti mm, India àwọn China náà ń ṣe àwa náà lè ṣe fúnra wa láti inú ilé wa láì lọ síta nípa báyìí múdù mẹ́rin náà ni ṣíṣe sọ́ọ̀kan òun náà ni ẹnì kọ̀ọ̀kan yóò máa yọ lórí ara rẹ̀ gbogbo wa máa yọ fúnra wa a sì máa yọ fáwọn ìyàwó wa àti gbogbo àwọn ọmọ wa àti gbogbo àwọn tó bá ń bẹ lábẹ́ àkóso wa eh, àlàyé yíyọ rẹ̀ bá ti sọ fún wa pé a máa yọ ká tó lọ eid lọ́dájú àwa lè yọ before eid bákan náà a lè yọ ní eid kọ́la ó là ó lè yọ ó lè yọ lọ́kọ́jú ọkọ̀ tán la ṣùgbọ́n bó ló sì máa pọ̀ kọ́ tán la bó ló sì máa pọ̀ kọ́ la mọ́sálà nìyẹn ọ̀rọ̀ táwọn àfáà tó túwò náà kò sẹ́nìkan tí ó sọ fún àpéjọ ahad náà lọ́dún kò ó tó bẹ́ẹ̀ ìsọlọ́hún ọkàn máa sọ pé wẹ́ ìdá ahad ọ́ ìsìnẹ́yìn nù kọjọjọ ìkanu méjèèjì láàmà wí nígbà tá àwà àmà báyìí báwo la ṣe ní kọ́míìtì mẹ́yẹn tá bá ní ó kọjọ méjì mọ́ fẹ́ yọ tí àwẹ̀ sí pé tọ́wọ́ bẹ̀rẹ̀ sí yọ látòní lọ sọmọ kó ti kújọ mẹ́ta nù ìyẹn fi yọ ayé pé ọ fi sí pé torí pípìlẹ̀ ààwẹ̀ wa náà ní twenty nine àwọn tó máa ń fẹnu àtẹ́kàn àwọn ọmọ ya wa ní òkè ọya ẹ ṣe sùúrù ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ fíkìw nínà fíkìw dín ìpìlẹ̀ ààwẹ̀ wa twenty nine ní tó lè jẹ́ àmàgbà kágbà thirty ní tí sámà ọ̀bà clear ní tó lè jẹ́ àpẹ thirty nìyẹn ìpìlẹ̀ ààwẹ̀ wa nù sẹ̀ríà twenty nine ṣùgbọ́n tí sámà ọ̀bà clear ni ó máa thirty. osu sámà osu osukwa twenty nine ìpìlẹ̀ nìyẹn ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ni wọ́n máa jẹ́ thirty nítí ó sì máa bí náà ni pé sama kò clear so nípa báyìí a máa yọ jákà yẹn a before before ọdún ọkọ̀la àbọ̀kù ọ̀túnla bákan náà aláǹfààní láti yọ ká ní pé àní ah, tá a fi yọ tá a fi lọ Eid táwọn èèyàn fi wá darí wálé nígbà tó ta tó darí wálé la tó rí nǹkan gbà lọ́dọ̀ àwọn èèyàn ìtọ́ gba yẹn lẹ́yìn tó ti èyí dìde yẹn má sọ pé ti bọ́ kọ̀ bọ́ ìwọ náà yọ ọgbà ládàá ṣùgbọ́n kò lè tó ládàá àwàtà yọ bìfọ́ kàtó kírun Ànábì sọ pé wàmọ́ni àdáhà ba'da salat fahiya sadaqa sadaqatu mina sadaqat zakat ló ná torí a máa lo sọ́dákọ̀ fún zakat a máa lo zakat fún sọ́dákọ̀ zakat ló ná ṣùgbọ́n kò lágbára tó talákọ̀ọ́kọ́ yẹn ọlọ́run ọba kọ́ yóò sì kó inú gbèsè ayé wa téèyàn bá mọ ibi tó sì bá wà tó bá mẹ́ni tó sì ń tayọ́ mọ̀ pé nǹkan bẹ ṣẹ̀rí àyẹ̀yọ́ fààyè gba àti tálíkà àti àtolówó bí ọ̀wọ́ náà ráyè ṣe tiẹ̀ tí wọ́n bá ní tọ́ bá ti lè kí ìdìtàn ọ̀bọ̀lọ̀ yọmọ ńkọ́ ṣùgbọ́n wọ́n fààyè fún wa ẹ wá mọ̀jà misuse opportunity opportunity yẹn lómi tó máa kó pé aláìní lóhun wọn àti àti kí ìdìtà wọn parí nìyẹn àà ah, ah. ọlọ́run fún ọ ní opportunity pé kọ́ yọ ó ti ti yọ kí wọn náà jèrè bóyá ó kú ní oṣù tó bá yọ abẹ́lẹ́wọ̀n ọba kọ́ yóò sì kú ní gbèsè ayé wa náà. alhamdulilah wasalatu wasalam alasulillah torí àsìkò ní ọ̀rọ̀ aid òun náà ni pé àtọ́pá máa ṣe takbirat tá a bá ti gbéra tó bá ti di magrebi ọdún kọlá ká sì mọ́nítò ẹ̀ dáadáa a máa wí sókè àìwí jẹ́jẹ́ àwọn ọkùnrin máa wí sókè kì í sẹ́yìn sípá máa wí ní in group kálukọ́ máa wí ní Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar a máa wí ó dà máa wí masáàsì ó dà máa lọ ní ọjà ara tó ṣe bẹ́ẹ̀ náà àwọn sàhábà nàbì wọn ò sì dá sí i wọ́n àwọn tó ṣe é ni làwọn náà fi ṣe àwọn náà máa mọ̀ pé ntí ànábì bá ṣe ni wọ́n ń fọ́lò sallallahu alayhi wa sallam a lè lọ́nà ọjà ká máa wí sókè ń bẹ̀ nínú àwọn nǹkan tá a ti gbàgbé láwùjọ wa ni ní ká lọ sọ́jà ká máa ṣe akbar ọlọ́ndẹ̀ kẹwàá nílùú wa ń bí báyìí àwọn olórin ń plé orin lọ́jà àbí àwọn tí wọ́n ń ta herbal mill wọ́n ń plé wọ́n ń wa mọ́tò gúnlẹ̀ wọ́n ń plé rẹ̀ ẹnìkan mú wa tí wọ́n náà bá débẹ̀ kọ̀sẹ̀ tí ó mọ̀ ọ́ tọ́lọ́n kẹ́ àsí nìyẹn tọ́ bá dá wọn kọ́ńtì tọ́ bá wọ́n gbé ọ ṣùgbọ́n lọ́n fáwọn alọ́pọ̀tunítì mi báyìí ẹjá wa náà lò ó bísínẹ́sì nìyẹn òwò dé fún wa nìyẹn káwa náà lọ ẹ̀yin ní mọ́tò yẹn ẹ̀yin náà tiẹ̀ gbé lọ́njọ́ ọjà yín njẹ́ ọmọ wí látàlẹ́ òní tó fi dàsùn bá òun náà ní ẹ bá ní spíkà lórí mọ́tò skul bọ́ọ̀sì ẹ̀ ìwọ náà gbé lọ ẹ mú máìkì lọ́wọ́ ẹ sọ àpẹẹrẹ ẹ̀sìn láwọn ààyè tó jẹ́ sí pé àwọn èèyàn ti fọ́nú fọ́ra kú mẹ́ ọjà lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn èèyàn wọ́n máa gbàgbé ọlọ́nu ọjà ni bá àfa àbádé nú ọjà gan èso ọjà ó wọ̀ ládìẹ̀ lànà fífi kọ́ wa sallallahu alaihi wasallam pé zikiri tá a ṣe tá a bá wọnú ọjà zikiri tí máa lésù ni òun náà ni kalimatu shahada so nípa báyìí a máa wí Allahu Akbar sókè a sì máa wí àwọn obìnrin máa wí jẹ́jẹ́ ní tiwọn àwọn ní pariwo bákan náà a ó máa a lọ sí eid tàbádé eid akìyànná fílà tàbádé eid akìyànná fílà kàtó dé abádébẹ̀ àjókòó ni ẹlùmọ́ pé tahiyatul masjid ibi ẹ̀yìn sí masalasi àwọn àdájọ́ ọbẹ̀ kọ̀dàbí ìdájọ́ tán fún masalasi àwọn nǹkan tí wọ́n fún permission bí ká ṣe ní bíbá yìí a lè ṣe ń bẹ̀ láwọn nǹkan kọ̀ọ̀kan ìdí nìyẹn tó fi jẹ́ sí pé a jókòó làbá ti dé bẹ́ẹ̀ ni tẹ́nìkan bá fọwọ́ tọ́ yí pé tahiyatul masjidi má dá lóhùn jókòó ẹ̀ máa retí kí wọ́n ṣe Allahu Akbar afẹ́káwẹ̀ ká tó lọ Eid eléyìí tá a bá ń kakáwẹ̀ ká tó lọ Eid nílẹ̀ Yorùbá ká má sàlàyé nàbì ni sallallahu alaihi wa sallam alámùjọ onímọ̀ tó tó nìyàn Yorùbá níbẹ̀ hùn àgbà first ń bẹ̀ kìí tá a bá débi tá a kù sí àmọ́ sọ mọ́ tá a bá débi tá a dá a sí ntọ́ dá gbọ́dọ̀ sọ Yorùbá dá pọ̀ níbi ìmọ́tótó bọ́ bá bára mi gbé lọ́mọ mọ̀ pé Yorùbá dá a púpọ̀ níbi ìmọ́tótó ṣùgbọ́n a kéde súnà nábì fún wa torí pé ìwẹ̀ tí wọ́n sọ ń bíbà yìí kìí ṣerú ìwẹ̀ tó ọmọ ẹ̀ ń tiẹ̀ ìwẹ̀ ti ṣẹ̀rẹ́ àárín ìwẹ̀ tó mi ọ̀ kárí ìfikànkàn ń wẹ̀ àtọ́sẹ̀ ìwẹ̀ àwẹ̀ gbalada ìwẹ̀ tó wẹ̀ tó jẹ́ sí pé tó bá wẹ̀ tán máa gbà pé mo gbalada ọlọ́run fún mi ń reward so nípa báyìí tá a bá wẹ̀ tán wọ́n fẹ́ ká wọ aṣọ tó dáa jù nínú aṣọ wa tó dáa jù tá a bá ní white ọ̀dà púpọ̀ káwọ̀ lọ sí eid torí pé aṣọ tó dáa jù nínú aṣọ orílẹ̀ ayé òun náà ní funfun ah, aṣọ tó dáa jù ní aṣọ orílẹ̀ ayé òun náà ni white evangelist sọ láti jẹ́ white ìsìn tó kàn ọ́ ìbánjẹ́ guinea ṣé white ni ó sàti jẹ́ white ìbánjẹ́ teru náà ni ṣé white sá ni alhamdulillah white ni ẹnu nǹkan tó kàn wá bẹ́ẹ̀ ni pé tá a bá rán white tán àwa kan tó wá máa kó sẹ́mi sí lára iṣẹ́ yẹn yọ wà mú aṣọ kúrò ní white yọ aṣọ di kàlánkìnì eléyìí lọ́kàn kò fún wa àkíyèsí nù ẹlòmíì white ni ọ̀rà lóòótọ́ ṣùgbọ́n tó bá kó tí ń kó nǹkan kan tó kọ́ ìlú tí wọ́n máa gbé sí kọ́lọ̀ mi ni ó kò sí lára ó ti mú jáde kúrò níbi ẹ̀sán tá a fẹ́ ni yóò jẹ́ white white tó bá fẹ́ kó sẹ́ sí iṣẹ́ white náà ni ó fi sí kó lè bá a jẹ́ pé white rẹ pé dáadáa naam ntaba wọ white a de fila white náà ni ni ó jẹ́ pé àwọ̀ white tí wọ́n bá ní ká wọ nǹkan funfun lọ kì í sí pé kọ́ wa wọ kódà tó bá ra ago white fi sọ́wọ́ ìwọ ló pé tánu tọba rí bàtà wáyẹ̀tì wọ sẹ́sẹ̀ torí wáyẹ̀tì lọ́lá nù funfun lọ́lá nù ló fi jẹ́ sí pé iná làá ní afẹ́ ká wọ̀ láyé torí pé iná làá wọ̀ kù bákan bàbá kú wáyẹ̀tì náà làá máa ń wọ̀ lọ súnà ànábì nìyẹn sallallahu alayhi wa sallam so nípa báyìí a lọ sí Eid pẹ̀lú aṣọ tó dáàjù obìnrin náà wọ aṣọ tó dáàjù ṣùgbọ́n yóò bora rẹ̀ aṣọ dáàjù yẹn ó wà nísàlẹ̀ obìnrin míì máa ń ṣe mistake mẹ́rin pé bí eh, hijab tí mo wọ̀ àti khimaru tí mo wọ̀ yìí ẹnìkan kò kúrò aṣọ tí mo wọ̀ sálẹ̀ aṣọ tí ọ̀dà náà ni ọ wọ̀ ìtọ́ wa wà ń ta ni ọ lọ ra tuntun fún ìtọ́ wa ń ta yẹn mọ́ ra tuntun fún lọ́dà jù tọ́ ọba ra tuntun rẹ̀ inú ilé ni o ti wọ̀ fọ́kọ rẹ̀ ìtọ́ bá ti wọ̀ tuntun hijab ta ń lọ àwọn èèyàn máa wẹ̀ tó lásán náà tún ti ń pè àwọn èèyàn bí òbí ah, obìnrin mi tó bá wọ ẹlẹ́hà mi tó bá kọjá lẹ́gbẹ̀ẹ́ ọkùnrin mi báyìí ọkùnrin ó tún yí wẹ̀yìn pé ah, ah tàbá ń lọ eid ká change ọ̀nà wa lálọ́ àtàbọ̀ ibi tá a gbà lọ ká má gbà bọ̀ náà eléyìí àǹfààní pọ̀ ń bẹ̀ tó pọ̀ dáadáa tánàbí sì mú wá fún wa torí pé ọjọ́ àkọlùkọgbà lọ́jọ́ ọdún kò dàbí ó sì dá yóò àkọlùkọgbà kankan ṣẹlẹ̀ yìí dì mà báyìí mo mọ̀ gbà tá a wà kéékèèké a ìdì yẹn yẹn máa ń fi sí ìrànràn ní ìsìn ọmọ kékeré ọmọ túmọ̀ ẹ̀ mọ́ ọmọ túmọ̀ ẹ̀ mọ́ kódà ìdì wa jímọ̀ wa kún ju ọ̀pọ̀lọpọ̀ ìdì lọ nítorí pé kó dúró kọ́ owó yẹn lọ bí esin e tíyẹn pọ̀ lọ bó lọ́mọ òsín ní máa rántí nǹkan nù àwọn oníjọ níjọ àwọn ẹlẹ́gbẹ́lẹ́gbẹ́ wọ́n ti fọ́fìtì gbogbo ẹ̀sìn wọ́n ti ba ayé ẹ̀jẹ̀ ń pa ayé ìdí ìbílẹ̀ ìbá débi ìjọ kìnnìbá ẹlẹ́mi ìbá débi. ẹni lọ́nà ìbòkun kò jìnnà sí bíbà ṣùgbọ́n tó bá fẹ́ wá láti irú eh, abiri wọ́n fẹ́ wá kí eid ní ní ọ̀nà ìbòkun tó sì jẹ́ ni agbára rẹ̀ lè má àti rìn ṣùgbọ́n náà bá fẹ́ gba ládàá gun mọ́tò dé half road kọ́ páàkì sọ́jà ọba kọ́ ma máa rìn bọ̀ láti bẹ̀ àbí kọ́ páàkì sí òkè balẹ̀ ó lè fọ́n ńlá dé ní tó gun nǹkan gan náà gan torí pọ̀ lágbára rẹ̀ ni ṣùgbọ́n ẹlòmíì ọlá ni ń fi mọ́tò ogun ni ọlá ni ń fi ìdí ṣe báyìí gbogbo àwọn ọba ìlú yẹn àtàwọn sífì máàmù kankan báwọn ọyẹ wọn jáwò kọsì gẹ́gẹ́ bí àwọn olóṣèlú ayé ni wọ́n ṣe ń jáwò kọsì fáyé wọn fáwọn èèyàn wọn ẹ̀rí pé àwọn olórí wa ń bíbà ẹ̀ wọ́n máa ń rìnrìn afáralókun wọ́n ń rìn káàkiri àti òtí ìdàgbà yìí sixty nǹkan kan àbí sixty dẹ̀ ni wọ́n wọ́n rìn kiri kìí ṣe pé wọ́n máa wọn náà lára wọ́n mọ táwọn ọgbà ń bẹ̀ ní àfiṣe táwọn náà bá mọ tá àgbà ń bẹ̀ gbogbo àwọn ọba nǹkan kan yẹn lójoyè kò yóò gun mọ́tò wá yìí ẹlòmíì ó tún gbé mọ́tò wọnú yìí yóò tún wọnú gan ọ̀rọ̀ lọ́n fín nìyẹn ọ̀rọ̀ lọ́n fín nìyẹn a máa tẹríba fọlọ́n tá a bá fẹ́ lọ síwájú ẹ̀ ni a páàkì sí jìnnà jìnnà káwá máa rìn bọ̀ kódà iyì tó wà ń bẹ̀fẹ̀ sìn tìrò bàbá wa ọba àtàwùjá tó bá fẹ́ wá ìdí lọ́la àbí níjọ́ níjọ́ ọdún tó bá gbéra látàfin rẹ̀ tí ń fẹsẹ̀ rìn bọ̀ tí ń tẹ̀jẹ́jẹ́ tí gbogbo tó gbéra láwọn fifty láàfin rẹ̀ kó tó dé ìdí wọ́n ti wọ wọ́n ti wọ wọ́n ti lé twenty ah, five thousand ẹ wo yìí tí wọ́n wà fẹ́ sìn bẹ́ẹ̀ so máa ti pa gbogbo ẹ̀ rẹ̀ kódà ọlọ́pàá kan máa fán wájú yóò máa fán ní ẹ̀yìn yóò tún mú bílá lálọ́ pé kó lẹ́gbẹ̀ẹ́ báyìí sì ẹ̀kọ́ jẹ́ kọ̀ọ̀yẹ́ a gbọ́dọ̀ gbé eléyìí lè ń tọrọrùn fún wa torí àkókò abẹ́lẹ́wọ̀n ọba aláàánú jùlọ kó ṣe nírọ̀rùn fún wa o náà tá a bá gbà àwẹ̀ tán ká má gbàgbé sí tòṣà wà lè wa àwẹ̀ mẹ́fà tá a máa gbà lẹ́yìn oṣù Ramadan ọlọ́run ọba yọ gbà lẹ́sìn fún wa ládàá rẹ̀ òun náà ni pé tá a bá gbà ọlọ́run ọba yọ kẹsàn fún wa wípé a gba gbogbo ọdún kan gbáko àwẹ̀ mẹ́fà tá a bá fi mọ́ tààtì ó di thirty six tí a bá sì ṣiṣẹ́ eré kan iṣẹ́ eré ayọ̀ kan ó kéré jù ní ẹ̀sán tó gbà ní kọ́ gbẹ̀sán mẹ́wàá fi ten times thirty six ó di three hundred and sixty ọjọ́ mélòó ní mbẹ lọ́dún three hundred and sixty nine ó wá sí déédéé rẹ̀ ó wà nábì bó ṣe gbé kalẹ̀ sallallahu alaihi wa sallam ó wá sí déédéé mathematics sallallahu alaihi wa sallam abẹ́lẹ́wọ̀n ọba láàánú jùlọ ààwẹ̀ eléyìí kọ́mọ̀sí lágbàmọ́ fún wa ọdún táwọn wò lọ́ọ́ kẹ́yìn náà kọ́mọ̀sí láṣìmọ́ fún wa kọjá ká sọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé gbogbo nǹkan tá a fi ṣe ọdún náà nírọ̀rùn ọlọ́run ọba kó fún wa ìgbàgbọ́ wa kọjẹ́ kó lékún sí gbogbo nǹkan tí ń jẹ́ ètò ayé wa náà kọjẹ́ kó lékún sí wa akhiru da'wana anil hamdulillahi rabbil alamin